القول المفيد على كتاب التوحيد àlàyé tó láǹfààní nípa tíra ìmọ́lọ́n lọ́kàn ti sheikh wa muhammad bin abdul wahabi ọlọ́kọ̀ọ́bà safa lẹ́sàrí báàbù bayani shay'in min bayani shay'in min anwa as-sayr báàbù àlàyé nípa àwọn nǹkan tó jọmọ́ idán kí ma fi síhìrí tàbí àgbàgbé afáìsàlàyé fara pé síhìrí méjì ni tafsiri ti àwọn tí wọ́n lu àlùjẹ̀nú fẹ́ gbé àwọn pẹ̀lú àlùjẹ̀nú ní àtìpapọ̀ ilé ìwò kófòrò ni ẹni máa ń ṣe bẹ́ẹ̀ ìwà kìfìrí ni múṣẹ́rẹ̀kì ni ọ̀ṣẹ́bọ ni síìrì kí ẹ máa lo yahoo yahoo kí ẹ máa lo pọ̀lọ̀ àwọn èèyàn ilé ìwò fásik ilé ìwò sọ̀rọ̀ ilé kófòrò àmọ́ fásik kó máa tàwọn èèyàn jẹ́ àfẹ́ wa sọ pé bismillahir rahmanir rahim وللنساء من حديث أبي هريرة رضي الله عنه من خلق عقدة فثم نفخ فيه فقد سحر ومن سحر فقد أشرك من تعلق شيئا وكل إليه من مقبوات إمام النسائي رضي الله رحمه الله من حديث سيدنا أبي هريرة رضي الله عنه ثم عقد عقدة أثبت ديدي tó bá di nǹkan tó bá di súnmọ́ nẹ́fẹ̀fẹ́ tó wá tún nǹkan sí tó pọ̀ fọ́ tó wá tún nǹkan sí tó tún nǹkan tó tututututu fàkà sáhara ó ti pinna ọmọ sáhara ẹni bá lè pinna fàkà aṣaraka ó ti ṣẹ bọ́ mọ̀ntà alákàṣe ẹni bá gbé nǹkan kọ́ ó gbé kọ́lé ni ó gbé kọ́ra ni ó gbé kọ́mọ́tò ni ó gbé gbogbo kò bá gbé kọ́ ẹran lọ́rùn ó ti wókè la ilé ọlọ́wọ́ pàṣẹ pẹ̀lú nǹkan sí kí nǹkan ẹ̀ máa dáàbò bò ó. امام نسائي ربع دي سوا wa نعم فعلا قوات المناسبة الحديث لترجمة المؤلف انتم موافا مؤلف سوا بايتان قالوا قولوا من تع... من خلق عقدة انتم بعدين كان اي من شرطية من شرطية ان كان ان كان تبعدين كان عقدة المعروف المقدمات وما تبعدين كان ومن شر النفاثات في العقد عقد فيها الدنكا لو فاتا ما في كل بيعو بيسوي جنيه جنيه عقد النكاح عقد لا بين بي عقيده ني عقيده بي لكن بي اسمو كان انت so mọ́kàn àbúrú bá gbẹ̀mí yẹn lókù a a wọ́n ń pè ní àkéèdà àwọn náà wọ́n ń pè ní lọ́dọ̀ àwọn tó máa sábà máa di nǹkan wọ́n máa bí wọ́n ti nǹkan pa bí kọ́kọ́rọ́ kó wọ́n ti nǹkan pa ọmọ ìrìn àzá rẹ̀ náà wọ́n ní súnmọ́ nẹ́fàsà fi ìdán yóò bá tún kan sí ayé nẹ́fàsà náfà òbí tọ́lọ́ yé kéde kàfí náà ní kéèyàn tọ́ kékeré báyìí tó tó tó ومراد هنا نفس من أجل السيء أقفوا ọwá tíntìrí idan amma lawon akada ọkùdọ̀tẹ̀ àmàdíyàn bá kan sun kalásán ثم نفث فيه من عدل أن تتحكم رتو بفي فليس بداخل في حديث وفي كان سون كلاسا كل بومي كل تتوسي كل بار في سودا دا كل بار لمرا ولا دا إلي ونو حديث والنفث من عدل السهر يفعلون أو بعض آيان tasarruf àwọn tó máa lùsọ́rf àwọn tó máa ṣe kíní àwọn tó máa sun nǹkan ètò máa tún nǹkan sí wọ́n máa ń ṣe láti yí nǹkan padà ní amáyàn lọ́wọ́ ni sọ̀rọ̀fọ́wọ́nà bí i rajulun min zawjati ìgbà míì wọ́n máa kọjú ọkọ láti súnmọ́ ìyàwó ẹ̀ wọ́n di ọkọ ẹ̀ tí wọ́n súnmọ́ ìyàwó ẹ̀ pàápàá jùlọ tí ẹ bá ní ìyàwó méjì mẹ́ta náà kájọ́tìrì lọ́pàá àwọn tó wá ń dì mọ́ ìyàwó kan ẹ̀ mẹ́bìlì mú wọn fi torí ẹlòmí ọ̀fẹ́ ìyàwó méjì náà ìyàwó kan náà ló lè suma súnmọ́ bọ́ fẹ́ fẹ́ súnmọ́ ìyàwó kejì kò sí chance yóò dọ́dọ̀ ìyàwó ìyáálé òun ọ̀rà yìí tó bá dọ́dọ̀ ìyàwó ó ti fa nǹkan sí bí ẹ̀kọ́ òní àkọ́ òdì ẹlòmí blame máa dábàá lọ́kùnrin مثنى وثلاثة ورباع ها وهي خفتم تبعد ما قول جونيو ها قول جونيو يعلي يعلزي ìwú ebu mọ́ ń sọ nẹ́sì kúrá mọ́ ń sọ قل وإن خفتم وإن خفتم خفتم no no no no no no àwọn yẹ̀rí àti ìgbà wọ̀ mú ní nígbà wá di díẹ̀ e bá ti lójú ọ̀lẹ́kọ́ yìí ọ̀lẹ́kọ́ ni ojú ìṣẹ́ aráàmù nìta àti aráàmù ní kíyànjú ojú ẹni ẹni sùúrù ní yájẹ́ lájẹ́ lọ́kọ̀ọ̀kan àrábì máa bẹ̀rẹ̀ ọ̀bàgbà aláwọ̀mà inú àwọ̀dùnmílẹ̀ jùbòl ọlọ́mọ tẹ̀mí lójú àrábì máa bẹ̀rẹ̀ ọ̀bàgbà aláwọ̀mà ọlọ́run làbí kò bí òsì ọlọ́run sáàdì ọkọ̀ orí kí n jẹ́ òjò mọ́sìmí lójò obìnrin kan máa halẹ̀ mọ́ máa ọgbà gbé ya kìlì kan ẹlẹ́kùn ẹjẹ́ mẹ́rin kan ara wọ́n ni mọ́ ọ̀sán وإن خفتم خفتم يعملوا أون دعان تدون معصم معصم خفتم تبان بايع أنا بايع تدلو إيه أنا ليبيا ليبيا ليبيا ليبيا آه لا ترميم أنا ما قلت أنا خفتم لبلو خفتم لا فلا إلوري تبان بايع أن لا تابلوا إبقى لسديدي فواحدة kẹ àdúró bí ọ̀kan ọ̀nà mùsù bẹ́ẹ̀ni o náà mọ̀ sọ wípé mi ò blé bí kẹ́ mọ́ bẹ̀rẹ̀ kọ́ ẹ̀mí ẹ wo ọ̀rọ̀ mi pé mo ní mi ò blé mọ̀ àwọn tí wọ́n ti gbẹ́jọ́ pé wọ́n lè jù máa lọ sẹ́rẹ́ ẹ̀lì kó báyìí ara yìí yàtọ̀ ẹ̀rí iná dùn yàn ẹ̀rí ẹlẹ́gẹ̀ ẹsẹ̀ ẹni ẹlẹ́ni ẹ̀ntọ́lọ́ tó tẹ̀jì láti ẹ̀ bàbújá ẹ̀ máa fẹ́ ilẹ̀ súnmọ́ lójú ní ìjẹba rí lẹ́sẹ̀ wò míhùn ọlọ́wọ́ sàlùfúra dáúdà ọkàrin balẹ̀ ń bí ẹgbẹ́ ní bá àrùwá náà kí lọ́kẹ̀rú ọlọ́ọ̀bà ọlọ́ọ̀dúnkẹ́lọ́ rẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn kálínà kan bẹ́ẹ̀ àwọn kálùmà yẹn ó lè jẹ gbólóhùn kan ó lè ní ìsìnkú mẹ́wàá gbólóhùn hiftum bẹ̀rùn tó bá pè ní coward tó bá pè ní lazy tó bá pè ní ọ̀lẹ gbogbo ẹ̀ ọ̀nà ẹ̀ wọ́n ní hiftum allah ta'dilu fawahida tó bá ń pa ẹ́ àṣẹgán tó pa mélòó ló bá fẹ́ kí lọ́lọ́ fẹ́ ká gan-an ó ní ó ní kí ni kí ló pè é Ah, masina lọ́wọ́ kọ́lọ̀ tó pé wáhídà wọ̀ sí masina ọdún wọ̀ masina ní tí lọ́kọ́ bẹ̀rẹ̀ ni so ọmọ bẹ́ bẹ̀rẹ̀ wọ́n fẹ́ ọkì ní pẹ́kẹ̀jì masina wọ̀ sùláàtà àbí mẹ́fẹ́ mẹ́rin méjì mẹ́ta wọ̀ rùbá wà yìí ní àkàìsítọ́m ẹniyẹ àtọ́ bá jẹ́ pé ah thank you very much it's conditional àmọ́ lẹ́yìn kò tiẹ̀ ṣe kankan ni àwọn ti ṣe kan. ọ ṣé o ìyàwó kan ṣe máa ṣe máa ṣe máa mo mo ẹ ẹ ọ̀ràn rana ni mo dín náà nínú bínú tó lọ́ba èmi ẹ̀ bẹ́ẹ̀ sẹ́fà èmi ẹ̀ bẹ́ẹ̀ sẹ́fà èmi ẹ̀ bẹ́ẹ̀ èmi kọ́lá ọ̀rùkọ́ báyìí kọ́jú èmi fẹ́ kọ́ ìgbẹ́ ìgbẹ́ àìgàn nígbà èmi bínú tó lọ́ba ẹ̀já kó lórí àlàyé ẹ̀já kó lórí ẹ̀ ṣé wàá wọ́n dá fi ẹ̀ pọ̀. Fún conditional. Lo àdínsí máa ń Buhari ti gbà wá. Àdínsí máa ń Buhari gbà wá ti tú gbogbo ẹ̀ pé akẹ́rọ ààrẹ ọmọ akẹ́rọ mùsà. Akẹ́rọ ààrẹ ìtọ́jú àdínú àlọ́mọ ẹ̀rọ tí ní àwọn ọ̀pọ̀. أكثر أو أير عام أمة يقول له رجلنا الأمة أكثرهم النساء يقول لي أوتقوا لي تقول لي قصة النبي صلى الله عليه وسلم عندي ما هي وكاكا كريا دبوا عنه فكني فعليك تليزي كل واحد يجب تليزي آه أنا أقول يا ما جاء جاء جاء كلام قلت تفسير يعني بس ما قطع فاتهم أنا أقول ما بيلو جاري برايس ما يجاري أنا أقول لك إنسان كنسان أنا أقول لك إنسان يفيد تبع brana jimonin ìṣẹ́ra fún mi wọ gbẹ́dọ̀ rẹ gan mi ò fẹ́ tẹ̀ ọlọ́wọ́ sí àlùwà náà kí láwọn èrò jàre kí náà múlá dín bẹ̀ ìṣàfún náà bí ìrọ́jùmọ̀ àǹzà òjẹ́ sí ṣe é pé ọkùnrin ètí oríṣiríṣi ni bọ́dà brigadier Habib olólórí gbogbo àwọn ìmáàmù sójà ọ̀rẹ́ mi ọ̀fẹ́ ọ̀kìjì ìyáálé yẹn inú rẹ̀ olù kọ̀ wá gbà kó súnmọ́ òun wọn ti wá sí àṣírí báyìí níjọ́ tó bá ti kan ìyàwó wọn ò ní sùn nílẹ̀ bímọ yóò máa bì ìyáálé ọkùnrin tí ń pòyàn sí ìdúmọ́tí dé báyìí nínú wọn máa bí ìyàwó tó wá fura ìyàwó tuntun tó ti fura tó ti wá wọlé báyìí ìpínlẹ̀ lásán tó bá ti ọjọ́ òjókòó ń bá lọ tó bá ti wọlé báyìí yóò bá kẹlẹ̀kùn ó o inú yìí ni o ní wọ́n gbọ́ sílẹ̀ fún mọ́nu ní ọba tí ó tọrùn bá ti yẹ àkàn òun kò ní sí inú ọ̀run ìyáálé wa ìyàwó wa sọ pé tó bá kalẹ̀ kúrò ní mọ́dàm irú gbogbo ẹ̀ kíse kò sí ààrẹ lòtọ̀ ni ọba kalẹ̀ kó bá kalẹ̀ ní ìwádà ó ní ṣe gúúsùn gáàdì <laughs> oníṣègùn tún gáàrí ó ní wà bí fúlàní tó mú fúra fúlàní tó mú ó níbi wẹ́fẹ́ mọ́ fẹ́ mú fúra ló bá débi fúra rẹ̀ bá bá pé kò sí nínú lẹ̀ ló bá jẹ ó bá mú fúra ló bá jẹ lásán wọ́n parí jíjẹ rẹ̀ báyìí wọ́n bá gbé nínú rẹ̀ wọ́n fún nínú ló bá nínú lórí fúrátọ́ jẹ inú ẹ̀mọ́ sí bọ́rọ̀bọ̀rọ̀ oníṣẹ́ egú sínú àdùn ọlọ́run kó sàánù wa ọlọ́run kó sàánù wa so bó ti lọ nìyẹn ọ̀yẹ́ sọ̀rọ̀ fún ẹbí ìrẹ́jọ́ náà àǹdà òjẹ́ sí wọ́n ṣe tọ́ pé ọkùnrin ìlú ìsúnmọ́ ìyàwó ẹ̀ wọ́lá sí ẹmà ìndà àkùtùn nìkan àpapà ló bá máa ìhà kò jìmáà ló wà láàrin wọn mọ̀nà akada ààrẹ ọkọ̀dá ẹni tó bá di nǹkan báyẹn fọkàn wọ́n kàá fi sẹ́yìn eléyìí ti wọnú ìdẹ́bípa kama káàtà ara min ṣẹ́rì nàfàṣáàtì wọ́n min ṣẹ́rì nàfàṣáàtì fẹ̀rẹ̀ ọkàn wọ́n ni mo sáàdì ẹ kó ń bi aburú àwọn tó máa di nǹkan mo sábà máa ké sóra yìí lẹ́yìn magrib sọ́tò falak nítorí aburú tí máa bẹ̀rẹ̀ lóru máa pọ̀ tílẹ̀ bá ti sú àwọn alábúrò máa ti aburú wọn òṣùwà yẹn náà ń dáàbò bá ń bi aburú ni kó la ọ́ọ́dù bí rọ́bìn falak sọkún bọ́ sáàdì ọlọ́wọ́ bọ̀ wúrò kùtù tàbí min sharri ma khalaq kó bí aburú tọ́já min sharri ń gá kó bi aburú òru tó bá sókòkùn lọ tó bá sókòkùn tó bá sókòkùn yẹn ọmọ aburú máa tẹ́lẹ̀ gan gbọ́n oníṣẹ́ ibi gbà wọn máa bẹ̀rẹ̀ sẹ́wọ̀n ọlọ́mọdé máa dáàbò bọ̀ ọlọ́wà sheikh mahmud abubakar gumi rahimahullah ó fi yọ àìsí hikma tó wà ń bi ìrun wítìr tí a máa kí lálẹ́ ká tó lọ lè sùn fẹ́ tó bá kí lálẹ́ ká tó lọ lè sùn ó náà ni pé àwọn súra tá à ń ké wọ̀nyí àfi yẹn lọ́wọ́ bá ní sẹ̀bísímọ̀ rẹ̀ bí kẹlẹ̀ àlà dákọ̀ọ́kọ́ ké àfi sàfọ̀mọ́ fọ́lọ́wọ́ bá ní قل يا أيها الكافرون أفس التوحيد الربوب التوحيد الألوهية لكم دينكم ولي الدين توحيد الألوهية كل الله أحد توحيد الأسماء والصفات فلك أبواس وقوم بأبرو بأبرو أتعقب بأبرو ناس أتعبر أسوقون بأبرو الجنو تريد الجنو من شر الكافر من من من, من الجنة أنا يا رسول الله ṣe ṣe tán آه náà wọ̀nyẹ̀ náà ṣe tán tàbí ṣe tán mẹ́ni tàbí bá ti ní àwọn billahi minash shaitonir rajim ọ bá ti pèrú ní sí ìdàjẹ̀nà lọ àmọ́tọ́mọ́ ènìyàn yóò gọ̀ ni yóò mọ̀ fojú wọ báyìí wọ́n mọ̀ fọ́kàdà ẹni bá ti ó ti من هذا شرطية من بقوين اللي كان دبات القدام وفعل الشع وفعل الشرط السحرة ولن بس القدام وجوابه فقد أشرك إسيانان بجني ودي سبب له الله وبا الله ما سوى قال الله فقد أشرك هذا لا الأول جميع السحر إليه بأشرك إفاق كذب بوداني إنما يراد من فعل للطرق الشيطانية وقال له أنا الجنة ثم جاء الجنة وأن له أما الجنة وأن له وما إلى ذلك إليني أسبه قلوا ماشي ولا أسبه أما من سحر بالأدوية من تباسك يذكر أقول فيها ترى يفيا وعقاقير أبوك الله قلوا فوى وما أشباها تبيه بيه قد سبق أنه لا يكون مشركا إليه سيصعبه فاتكني لكن الذي يسحر بوضع طائفة الشياطين أما إجمال لما كنا والجنة واستخدامهم أتمال لما يتري خدمة فيما يريد فهذا لا شك أنه مشرك إليه كسيب يقول الشبون الله مشرك الله شبون الله بفا قلقوا ويوم أن يأسكوا pẹ̀lú àwọn olóòsà wọ́n mọ̀jọ́ ní connection wọ́n mọ̀ introduce ara wọn síra wọn ọlọ́run mọ́ta máa dábò ẹ̀bọ̀ ọlọ́ọ̀bà tó pé wọ́n wálé ayé náà nípa fẹ́ dá fẹ́ dá ayé náà ni kò sí dúró nítorí bọ̀ ẹgbẹ́ bá wọn ṣerú ẹ̀ ẹdúró tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala wọ́n láàyè bùkátà obìà níbi sàbí àbùkátà wà lọ́wọ́ sànù wọ́n láàyè ẹni tí wọ́n tó wá dùn bẹ́ẹ̀ ni pé tẹ́ bá dúró nke ma lọ kila àti kí láǹfààní tó ṣe tó wá aburú wọ́n dá ara tó ń tọ́ ara ọmọ kí gbogbo ọjọ́ àdúgbò islam ni ó ṣe dédé ọmọ ènìyàn tẹ bá bí olùmọ̀ rí mẹ́gbẹ̀ẹ́ olùmọ̀ gbọ́rọ̀ kan kan yọ máa wọlé tó bá yá yọ máa wà wọn ìgbẹ́ ìmọ̀ tí ń rà bóyá mọ̀ tí ń rìn àwọn mẹ́ran tó bá bí lọ́wọ́ àárọ̀ ní ìfòdódówó ọgọ́ 60 70 so gbogbo nǹkan bá ń lọ smoothly burúrú lẹ́gbẹ̀rẹ́ tẹ́ bá ń ní kọ́má gbogbo ẹ̀ ń lọ tó ha àti pẹ̀tẹ́ ọ̀pọ̀ dàdé ọlọ́run jáde pẹ̀tẹ́ ọ̀kan wọ́n dá ọlọ́ọ̀bà wọ́n là á kébà tó lórí mo tẹ̀kẹ́ ọlọ́run mo sọ àṣàgbẹ̀tọ̀ ọ di wa واعتمد عليه توجه بدل بكره aláàjì kí owó láàrí ọdún lọ́ba foríjì wọn lọ́ba wọ́n sọ pé pé àwọn ẹ̀kọ́ nìkan àfáàní àwọn jọ lọ sínú kan lọ lè ṣe program wọ́n á ní ten o'clock program ọ̀bẹ̀rẹ̀ àwọn wá mọ̀ ẹ̀gbẹ́ lókè ní police àwọn tí àwọn fẹ́ bẹ̀rẹ̀ by ten káwọn ti débẹ̀ yàrá rẹ̀ láti bí náà àwọn ti fi dẹ̀kùtù ó ti yá ó ti yá ó ti yá káwọn ọmọ lọ wọ́n ti dẹ́kẹ̀ táwọn ikú ìjájọ́ òun bá lọ bánu yàrá àwọn ti pa múra tó àwọn bá lọ bánu yàrá wọ́n ní lọ́ba jáde láti lé rẹ̀ bá múra nígbà tí múra tó ń kó nǹkan láti inú àpò rẹ̀ àpò ìtọ́wọ́ rẹ̀ tẹ́lẹ̀ tó wọ́n kàn rí kún di ah akẹ́kọ̀ọ́ máa wí lásán ẹgbẹ́ máa ń di lẹ́gbẹ́ ẹgbẹ́rún mọ́ ìlàtàn ìlàtàn kí ẹ máa di gẹwàrà àwọn yẹn lè jùmọ́ lọ ó di àìnà alùsùnà mọ̀ wókèlà ara wọn tààlà kàṣẹ́ ẹni wókèlà ìdí ọ̀tọ̀ ní kí ẹ máa sọ ọ̀tọ̀ ní kí ẹ máa múlò ọlọ́járe máa múlò ọlọ́ọ̀bà ẹ má bá wọn sì kankan tó jọ báyìí tá ń dí máa ń kan à ń sùn kan máa lé à ń sùn nígbà wọn yọ ìwé náà ọmọ kankan mọ̀ nígbà ìfẹ́lẹ́ àti sábà fáwọn ní

lọ́fà istikọ́mà kíyàn dólélé pẹ̀lú islam ló fi dájú ó di ara dúpọ̀ lọ́lọ́ àtibọ̀tán lè dáa àtibọ̀tán dáa ètò gàjù ní e ó di eyín ọlọ́wọ́ àmọ́jà ayáyà kúyà ọlọ́wọ́ mọ́nà àdágbẹ̀bọ̀ wa ọ̀wọ́ àrẹ́kùnmù sàlám dẹ̀là ṣéhù ó wà lọ́wọ́ tí máa ń lò tó yá ikó débi tí wọ́n ń lo àwọn ìjẹ̀nú ẹnìkan wá sáà jọ kan gwandurut lọ́lọ́ lè gún ráìtì àyà gwandurut ìjẹ̀nú yẹn lọ bright mael badmouth tí ó gbé nílé ẹ̀lọ́mí bẹ̀ẹ̀ tí wọ́n jẹ́ bá wọn tí wọ́n alhamdulillah nígbàtí àwọn wà ní Zuli Abiola lábẹ́kúta so ni àwọn bá lálejò kan ni roommate àwọn bá ń ah owó àrọ́jọba ọba wáyé àwọn sì mú gàrí láì kẹkẹni mú láti fẹ́ rí bí ẹ̀pà àbẹ́jà láti mú gàrí báyìí ló bá sọ àwọn gbólógbà pọ́nrọ̀rọ̀rọ̀rọ̀ wọ́n ti gbé ẹja gbóná dínú

bàbá rẹ̀ fẹ́ kọ́ ìgbà rárá bàbá yìí fẹ́ kọ́ ìgbà rárá bàbá yìí ni ọmọ ń gbìngà àwọn ọjọ́ yìí pé ni wọ́n ń ṣe dáwọn ń tàn rí báyìí bàbá yẹn gan ló wá lọ sílùú wọn ló wá ẹgbẹ́ tiẹ̀ nígbà tí zin lọlé wá fẹ́ mútàlá mútàlá mútàlá mútàlá tuntun tuntun lọ ẹgbẹ́ tiẹ̀ wá mú ní kọ́ káwọn lè kí àfọ́ káwọn lè kí àfá ẹgbẹ́ bàbá yẹn gbọ́n ti máa sọ gbàgbà pé ìdẹ́ni wọ́n máa lò ìdẹ́ni ìdẹ́ni mú àwọn kí àpá àtàwọn ọgbẹ́ máa lọ ní ọba gbà á fọwọ́ àwọn ẹ̀kí ń sẹ́yìn lálejò bá àwọn ah, alálejò ọlẹ́ká fún ìwà ara ọ̀ ìgbìmọ̀ sí ìhà ìjò ló bá fọ́n gbàgànà báyìí ló bá yọ tó ti náírà mẹ́rin àbí márùn ló bá ní kí àlejò yìí ẹgbẹ́ yẹn bá ní ah, ìwọ́ àlejò gbà lọ́wọ́ ọ̀nà ọba gbà lọ́wọ́ ló bá ọgbẹ́ máa lọ ló ọba ní pé owó tó ń wà tọ́ra pé òun tó wọ́n láti lé òun rí mọ́ ní àpò kàkàkọ́ yẹn pọ̀ sí iye kan náà lóye ó tó jẹ́ wọ́n ní bọ̀dá wọ̀ láì owó mi láfà yìí ni àwọn àjẹ̀nú tọ́ra wọn ò gbogbo yẹn tíráàpù ẹwọ nọmba owó mi ẹwọ nọmba ẹjáde lé kẹtùkẹtù mú jáde nínú bọ́ọ̀sì kẹwò mọ àwọn òtẹlẹ wọn wò nọmba síríà nọmba ara owó yẹn báyìí wọn ni ah àtọmọ àti mọ àtọkùn gbé lọ sí barikazi àti òtọ ni bàbá yẹn kan kọ alẹ òdílẹ yìí àti kó dáwà marikazi gbogbo àwọn àbúrò ẹni kó báyìí pé nítòsílẹ̀ láàrin kò sí àtẹ ìmọ̀ àgọ́ ni bàbá rẹ̀ kúrò bàbá ń bẹ̀ bàbá gan wá ń wá àtàwọn ọmọ ìgbà àbúrò rẹ̀ gbogbo di ara amẹ́ríkà ó di é mo ti rí nìyẹn ìdẹ́ni ìdẹ́ni túnbọ̀ wá jáwọ́ ń bẹ̀ àti kọ̀tà máa burú náà torí wọ́n dé stage yẹn pé wọn lè ṣe nǹkan táwọn àjẹ̀nú yẹn fẹ́ má o sì gbogbo àwọn tí wọ́n ń kọwọ́ mọ́gá tó ń bá ọmọ kéèkéé ṣe tó ń bá àwọn ajá ṣe tó ń bá ọ̀bọ̀ ṣe àwọn náà kọ́ táwọn àjẹ̀nú yẹn ní wọ́n ṣe nìyẹn awa àjọ náà ní gbogbo tí ó sọ̀rọ̀ wọ̀ iná o kára rẹ̀ jáde nílẹ̀ jíni àbí nílẹ̀ rẹ̀ sí ìsẹ̀bí ìyàwó òzó bí bẹ̀rẹ̀ nílẹ̀ jíni fàzàdó hom rọ̀ọ̀kà ní ojú ọmọ sórí ibú mọ̀ wá tó mẹ́jọ bá wọn sórí ibú ọlọ́ọ̀bá ومناسبة عرب الجملة بالتي بالتي قبلها انتم سيأكلكم قطوة الآن الجملة هي تتوى أن دافي في الأقل يريد أن يتوسل بهذا سوي إلى حاجتي ومعابي عندن تنكثن كان أفا بيا بكاتارين ويوكل إلى هذا شيء محرم يوعد بك لين كثيرون سنيه وهي ووجه آخر لنا مي لنا مي وهو أن من من الناس وعن من الناس أبي نومينيا من إذا سحر عن طريق النفخ بالعقد ذهب إلى سحرتي هذا قلت ما سحرنا ẹni tí ń sàtì ẹni bá sàtọ̀ náà lọ́nà tí ọ̀dà òun náà túnlọ̀ lọ́pàá àwọn alásàtì ní kúmọ̀ntú òtà alákàbí bí wà dìmọ̀ wọn wà láyé záàmù ilẹ̀ kọ̀rọ̀ olóòdà àwọn alfa wà láàdì àbẹ́ògùn fìdí mọ̀ bá àtúbà ṣẹ̀rí àmì wà láàdì tó bá على الله كفاه تبالك بكر ربع والله يتويه قال تعالى خلاص ربي ومن يتوكل الله فهو حسبه ان ابو قال الله بالله تو المتعتني وكان الله ان الله بالغ امري الله بغو الامر يدي غو وان كان الله واذا كان الله حسبك طلبت واتوه فلا بد ان تصل الى ما تريد بدنا كيف كاتي عربيه الله مصاب بيا بكاتي الله لكن من تعلق شيئا من المخلوقين اما لو بقى لك عن وجهه wukila ilayhi a patin kayun palun kayen kuma wukila ila shay'in min al-makhluqin iba di pati pẹ̀lú ọjà wukila ila da'afun wa ajz a pati pẹ̀lú to le àti afitinu o di wa wala awra àti itura asiri ni tuna asiri yashmala hadithin man itaq itamada ala nafsihi eléyìí kọ̀ máa bá ń lórí pẹ́jọ́ lè gbọ́kànlé àwọn gan ẹni bá gbọ́kànlé ara rẹ̀ gẹ́gẹ́ èmi ìnìsàtẹ́tì olùtú bá gbọ́kànlé ara rẹ̀ gẹ́gẹ́ èmi mo gbọ́dọ̀ máa lọ sọ ara mo adébá ń bí máa yẹ kó o yẹ fà tó wá ń tó ń jọrọ lójú kọ́ lójú bá máa sọ àbí tí máa ṣe fẹ́ iná o yóò kélo ìlànà tí wọ́n pàtìkìlọ̀ ara rẹ̀ ọlọ́wọ́ pàtìkìlọ̀ ara rẹ̀ yóò kélo la dáàfé wọlá àjùlé wọlá àwòrán wọ́n pàtìkìntọ́ lẹ àṣetì àti òwò wọlé àgbà ينبغي للجبد يورايا أن تكون دائما متعلقا بالله من كل أفعالك وأحوالك قوتي أجمله بني بقبوبا نبو شارع تسير أتى في أعوان الأمور نبو إنك كتكيري جلو إنك كتكيري أفتي متني mọ̀ pé àìbí lídà bá ń sọ ní ara ọ̀ bẹ̀lọ́wọ̀n ọba búkà bẹ̀lọ́wọ̀n

lọ́fọ̀rọ̀ tẹ̀lẹ̀ kan wọ́n láti tẹ́sí alùmọ́mà tọrọ kọlọ́ àwọn èèyàn wọ́n látẹ̀sítàdìlì àmàmà mọ́jẹ̀ pẹ̀lẹ̀ àrẹ wájú àwọn èèyàn wọ́n stagnà á ní ọmọ sàtàkà lọ́rọ̀ kú lọ nínú wọn pẹ̀lú tó lọ́ba ti lágbára tó ó máa tọrọ kọlọ́ àwọn èèyàn a máa bí nígbà tí ilẹ̀ ńlá a máa ń gbọ́dọ̀ fi lílá a máa ń tó tọ́lọ́ ọba fọlá tẹ̀sítàdìlì mọ́tọ̀ pẹ́ أودي أنو بل كن دائما متعمدا على ربك دائما ما بقى لنا بعد حتى تتيسر لك أمور كان قلبا مرون إما بالوضع حسبنا الله ونيم الوكيل ونيم المولى ونيم الناس <clears throat> ولو مسافر أيها الله ومن هذا نوع ما يتعلقون بالبعض أعزاء أعراض يتعلقون يرفق بعضهم ما يصمعون به àràz ọ̀nà ibi hóndé ọmọ bíkọ́ wọn ìtàlẹ́kọ́nà wọ́n sì mọ́mọ́tò wọ́n sì mọ́mọ́ ìlà zalik فإنهم يوكلون إلى هذا أنا أقعد بلونكين ولا يحصل لهم مقصودهم بكاتا ودنيبيا لكنه لو تعمدوا على الله فهم التالي بكى للعبة وسلكوا السبل الشرعية من التالي وجونا تبقى الشريعة مراتب ما يبدأ حصل لهم ما يريدون انت وان فاين الله يكون بوسي فون الله مدات يكون بوسي فقالوبا ومن هذا النوع ايضا من تعلق شيء من القباب اللي هو بعض ما بوكا لا وانا سعري بابي سعري شيء بقى ابو كذا ابي ابدل سعري شيء بقى كان ابي ابو نيري جعل ام الجحا دكو في دارتي ام غيسا جمان ولو مغيسا هو جمان ولو عند طلب الامور عند زواكه فإنه يوكل إن الله فاتك الوسعرين والإنسان قد يفتتن ويحصل له المطلوب بالدعاء على الاعلى الله أكبر المتاسع نوع يا الله لذا بيتناري قل بيسارين كم قتالة بيع يوعد بك لتع يوعد بك لتعريف يبك لك كان يبك على فتوقعين ولو أضعه قال والإنسان قد يفتتن وليفتتن ويفتتن ويحصل لهم له مطلوب بالدعاء على الله لكن هذا مطلوب ليس عصر بعاصر عند أولاد لا بدعائهم بأن تسال هي الجوني كيف أطلع تسلطة ومن ولا آية الصريحة آية القرآن وستريت فورد في ذلك قال الله تعالى ومن أضل مما يدعو من دون الله قالوا في الصنو جوانتين تلمي لن يعلوبة من لا يستجيب له انتم يدعلون عدواري قالوا يقول لا يوم القيامة لكن الله قد يفتدر من شاء بالبادي àmọ́ lọ máa dáwọn ìbáwò nínú àwọn ẹrú ẹ̀ yóò dáwò gbogbo máa bọ́ sí fòkò nígbà pé ọlọ́ọ̀bá ń dán owó ní ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala mọ́sá sí dáadáa fún ọlọ́ọ̀bá mọ́já pẹ̀lú mi lẹ́yìn ọlọ́ọ̀bá kádó báyìí àbí sallallahu نعم وعليكم السلام ورحمة الله وبركاته السلام ọwà mẹ́ ọwà mẹ́ gbogbo ẹ̀rọ bí sí èrì náà gbogbo ẹ̀ ó di gbogbo nǹkan báyẹ̀ sí èrì gbogbo ẹ̀ ó di wà áàrẹ àmúrò òun àfẹ́ ara wọn nẹ́dàm ẹ̀lámàrí wọn bí àdúgbò yẹn kan kàsára ní abọ́ sí àtàdá bàbá bá ti báyìí fúri yẹ kọ̀ọ̀dà yíwọ́ náà àti bọ̀tẹ́ ọ̀dà ọlọ́gbẹ́ gbọ̀tẹ́lẹ̀ kọ̀ọ̀kan dá ọlọ́ọ̀bà sànù wà láǹsà kìyàmà wà á kẹrọ amúrò òun kíni kàsára tún wọ nẹ́dẹ̀m àti bọ̀tẹ́ wọn àsára ní wọn sàsára ní àtàbdáwò àtàbí àbámà mọ̀ ẹ̀jẹ̀ká lásìkò tí ò wúlò ọ̀dọ́ òsè padà ní bàbá ti gbọ́kànlọ́ lọ́wọ́ bá subhanahu wa ta'ala insha Allah ọkàn balẹ̀ bá ti gbọ̀sán wọ́ọ̀dà olùmọ̀dá jágbọ̀sán ní ọkàn wá dá ọlọ́ọ̀bá sánú wa láàdá kìyàmù náà